إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتغلات لا بهن كثير منا ومن اتقى الشبهات فقد استبرأ لدينه وعلمه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمر جمع حول الحمر يوشك أن يدع فيه ألا وإن لكل وإن لكل ملك حمل ألا وإن حمل الله محارمه ألا وإن في الجسد مرضى إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم

وإذا فقدت فقدت فقد ابن تيمية على يحيى قال رواه البخاري ومسلم حديث في هذا الجوي صلى الله عليه وسلم والعرض آه، أرى في النبي àbí ẹ̀sùn bẹ̀rẹ̀ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni ìyá sì máa fẹ́ ṣe èèyàn lásán láti pé kí ẹ̀rọ ṣe tọ́lá. arábìnrin akókó ló wá ọ̀sọ̀lá dáwájú ara ẹgbẹ́ fún ìtọ́jú pé ẹran bá ṣe ẹran kan bẹ tẹ́tà pílánì ọ̀dọ́lẹ̀ ẹran kan bẹ tó lọ́dọ̀ bá kẹ ọ̀rọ̀ nígbẹ́ bẹ tẹ́tà pílánì kọ́dọ̀ ọ̀nà ló ń bẹ kọ́dọ̀ ọ̀nà ló ń bẹ ẹ̀ bí ẹ̀jẹ̀ ẹran kan bẹ pé òjò kẹtẹ́ ẹ̀ lè mú lọ náà ń pè ní ọ̀rọ̀ Anak sọ pé sọ́nà ọlọ́ àtọ́lá ìjọ ìtọ́lẹ̀ ẹ̀ràn yìí ìjọba ti ẹ̀ràn yìí Oh, wà lára wọn kálukú wa Ada orang lára wọn kálukú wa. ala ala wa ala fẹ jẹ bẹẹ mọ wọn kan àwọn jábàdù ara mi jẹ bẹẹ wọn náà yàn gbọdọ àti ó dẹbi jẹ pé wọn lo àjọpẹ bẹẹ lọ bá fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọn náà àjọpẹ bẹẹ wọn Allah sọ pé wọ́n máa orí pàlà àwọn sọ́ọ́lì lòun jákàdé àti nǹkan tí wọ́n bá ta ẹ̀jẹ̀ tí wọ́n ta sórí ẹ̀ṣẹ̀ táwọn ti nǹkan táwọn yìí sí sí islam tó dé islam lágbára ó ní àtẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n bá dá alẹ̀ tí wọ́n bá ta alẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ táwọn ti nǹkan táwọn Kita ada di ada al-al yang kata Nabi Jalil Nabi Sallallahu Alaihi Wasallam. Kita ada kendaraan perempuan. Kata Nabi Ida Salihah Turaja Salihah al Jabal Kuli. Bukan ada sekian bukan ada. Salihah ni adalah logam yang keluar keluar ni. Amat takut Salihah logam itu. Alazinat kar alazinat kar mayat ini. Amat takut Salihah ini. Ini semua kar mayat ini. wọ́n ti máa ń sọ yìí pé sọ́lá ha yọ̀sùlá hù alàlùfáàtì fàtà hayọ́sà hù lọ́sùnwọ̀n fàtà hayọ́sà hù lọ́wọ́ fún láwọn méjèèjì ní fàtà lọ́gà àkọ́kọ́ láwọn méjèèjì ọ̀gá tó máa ń fún máa rí àtúndọ́rẹ́ lọ́gà kejì láwọn méjèèjì ọ̀gá fàtà ní máa rí àtúndọ́rẹ́ lọ́gà kẹta lọ́gà kẹta ní sọ́lá ha yọ̀sùlá lámà ọjà bàtà ní ìrìnàlẹ ẹni ìdáwó rẹ lọgbà gbọmọ tó lọgbà dàgbà tó wà lẹ́yìn lẹ́yìn máa rí báwọn ló máa ń ka àdéhùn tó ala àkọsí ìlà sọlù hà sọlù hà jẹta ló tó wù àyè náà kàbẹ àlọgbà dàgbà ìlà sọlù hà sọlù hà jẹta ló tó wù lójú náà lọ lọ ní kọlẹ. náà alábìrin àtẹrẹ kan yìí tó bá ti dá tọ́kàn bá ti máa tó bá ti dá gbogbo ọdún kékeré àwọn tó àti ṣiṣẹ́ nínú àmì ọ̀mà ọ̀nà ọ̀dà ojú ọ̀dà ọmọ ọ̀dà iná àfojúrí amọ̀fojúrí amọ̀fojúrí ń kọjá nígbà ẹ̀ka fi wò àwọn ayé ọlọ́run àbálá náà fi wò nígbà ẹ̀ka fi wò tó àyè lẹ́sẹ̀ náà fi wò bẹ́ẹ̀ ni mímú bẹ́ẹ̀ ni ẹ̀ka fi gbóòrò àwọn bá àwọn olùkọ́ tó àyè táyì lẹ́sẹ̀ náà fi gbóòrò bẹ́ẹ̀ ni ẹnu náà nígbà ẹ̀ka fi tọ́wọ́ ká fi jẹ ká ká fi ń dá ká jẹ ká fi ń jẹ ká fi lẹ́sẹ̀ náà fi jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni èsì bẹ́ẹ̀ ká ti gbọ́ tá à ní bẹ́sẹ̀ náà ti gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ ìlú bẹ́ẹ̀ ká ti nígbà tá à ní bẹ́sẹ̀ náà ti gbáradá náà ti ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ ká ti gbá mú tá à ní bẹ́sẹ̀ tá à ní bẹ́sẹ̀ náà ní náà ti ṣe. ìtòrí kí ni ìtòrí ọkàn tó dáa ìtòrí ọkàn tó dáa tó tẹ̀lé tọ́lá ọ̀rọ̀ tó ní tó da imáàmì tó ní àjọ kan imáàmì dáadáa tó yẹ tó má kankan tó kọ́kọ́ fún imáàmì fún ìdọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ọkọ̀ bá ti kọ́ bá fẹ́ ìdọ̀rọ̀ ọ̀dà kò sí nǹkan ní ìjọ̀rọ̀ ìjọ̀rọ̀ ìjọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀ kó fún ọkàn bálùkù àdúgbò ìṣòro nílẹ̀ rẹ̀. ṣé sọ anáwó sọ pé ọkàn yìí tó bá ti dà bá kẹ́ ọkàn yìí tó bá ti dà àwọn oníjẹ ọkàn bá náwó sọ̀rọ̀ yìí tọ́wọ́ sọ̀rọ̀ lóògbé ọkàn yìí kò ti dà lóògbé ọkàn yìí kò ti dà. èèyàn ní ìwà burú sẹ́wọ̀n kejì torí pé bá tẹ̀sán yìí dá torí pé o tó àwọn kàdé náà bá ṣe àtọkùnrin tí máa ń wá àti bá tẹ̀sán yìí tí máa ń wá ìgbà tẹ̀sán yìí tí máa ń dìbò èyí ó ti sẹ́yìn ẹ̀yìn ó ti wá ẹ̀yìn tó fẹ́ jáde yóò ṣe kí ní yang telah dibina anak pesona yang telah jadi lawe yang telah dueng yang telah yang telah diobu yang telah syekh yang telah syekh yang telah kurang yang telah koja oke so oke yang telah koja ẹni mú kàǹbùrà lójú ní ọkàǹbùrà dọgbẹ ọkàn ẹbí dọ̀tí ọkàn tó dọ̀tí ọkàn ẹ ó dáa tó kọjá sí ìdókòwò ẹ̀rọ kó o jẹ dáfà ń yà á lẹ́nu ọkàn ti dọ̀tí balùwọ́n aláfowó lóhùn máa ká àwọn yàtúrò ọkàn ti dọ̀tí tẹ́lẹ̀ ni ọkàn ọ̀dà bá ti ara tó wà lára tó wọn ọ̀dà bẹ́ẹ̀ ni ọdún tó bá ń bà lójọ́ tó ń bà ká jẹ́ bẹ́ẹ̀ ni ọdún tó ń jẹ́ lèkè tó ń wọ̀ pé náà dá àwọn fọwọ́ rà ní oṣù tẹ̀lé ọkàn ní ọ̀dà bá ti ara kan yẹn ní ọ̀dà tó dà àwọn tí bá ti ẹ̀ka sí ìyẹn ọ̀bàjẹ́ èdè èdè tó kéde ọkàn ẹ̀yìn ọmọ lẹ́yìn ẹ̀ka tó lẹ́nu pé bóun bá lówó kan lọ́nà halal wọn ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀nà ìlàjẹ́ yó kí ló sùn àpamọ́ aládùúgbò ṣé ọmọ bẹ́ẹ̀ láàrin tó jẹ́ alásùn rẹ̀ bẹ́ẹ̀ láàrin tó jẹ́ bí rẹ̀ ọkàn tó dà nìyẹn tó bá ti wà lẹ́nu bẹ́ẹ̀ bá tẹ̀lé tó bá ti wà lẹ́nu bá tẹ̀lé bẹ́ẹ̀ iṣẹ́ yóò máa forí kiri kèsì iṣẹ́ tó máa ṣe kíni yóò máa

bẹ́ẹ̀ ṣe máa bàjẹ́ sí mi sọlá yẹn wọn àti ẹ̀yà ọ̀la ọ̀la àbàlẹ̀ alẹ́ òní wọn ò ní gbọ́dọ̀ àbàdọ́ tí wọ́n fi rí ọlá ọ̀la ìṣe fẹ́ ẹlòmíì pé bàtọ́kàn ọ̀dà lọ́fà àkàtà wọn lè sọ pé wọn lè ṣètò ní àwọn ọ̀rẹ́ mi lọ́pọ̀ ti rọ́ lójú àdá tí ọ̀tàn rẹ̀ ṣe irọ́ bí ó ti máa bí sẹ̀mẹ̀ kí káàkiri nínú àkàkiri ṣùgbọ́n àná lẹ́nu. ẹgbẹ́ kọ́ńtà káwọn ẹ̀wọ̀n wá ọmọ ẹni tí òun oṣù ẹni tí òun oṣù ẹni tí òun ní ẹni tí òun ní ló dé tí ó sì ní oṣù láti bí ìrẹ́ tó tí òun oṣù tó ọ̀dà rárá bàtà kan ti dà àkọsọ tó kàn ti dà wọn àwọn ìkọsọ tó kàn yẹn tí báńkì bá ti dà gbogbo ara náà dà gbogbo ara náà ṣètò gbogbo ara náà dà. Wàyẹ̀dà pàtàkì tó bá bàjẹ́ tí bá jẹ́ náà bá bàjẹ́ gbogbo ara náà ṣètò ìyẹn ni pé gbogbo ntẹ́ yà ti lọ àbí ọkàn yàn tí ọba ti dá àwọn tẹ́ à fi oríkèéríkèé wá ṣe oníṣẹ́ ní òmìnira lẹ́jọ́ ṣe agbóhùn tí wọ́n ṣàbúrú kótókótó ní lẹ́nu ẹnì kan oníṣẹ́ dáadáa òṣìṣẹ́ ṣàbúrú àti kótó wà kótókótó ní lẹ́nu ẹ̀kọ́ wá tẹ̀lé ẹ̀ látàkà ẹ̀ tó yẹ àdókótó kí ni kó wá látàkà ẹ̀ tó ìbàjẹ́ pé oníbàjẹ́ ń kú nígbà mu tó ti wà lẹ́yìn tó ti wà lọ́sọ̀rọ̀ tó ọ̀yẹ̀ náà fásitì fásitì ló ń kó lòdì àníbi àwọn ti hálà òwúrọ̀ yẹ kọlùbọ̀ gbàgbé lọ́kọ̀ wọn ẹ̀wọ̀n gẹ́gẹ́ ní ọkàn wọn gẹ́gẹ́ ní kíni ọkàn ọmọ tó náà sọ fún ayé tó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti owó gẹ́gẹ́ ní ọkàn ló ti rí nìyẹn. tó wà náà pé

lórí jẹ́ pé ìgbà tí yóò sí yẹn tọ́ka àwọn mọ̀nádìkì ọ̀dà àwọn ìjẹ́ mọ̀nádìkì lọ́wọ́ àti ìjọba máa kéde yìí. látara kí ni látara tó máa ọ̀dà àwọn ọ̀bì ọ̀hún bá ṣe. torí pé kò sí ẹ̀dì kọ́ọ̀tù àlejò náà kò sí ìdájọ́ kan yẹn máa lè lè lẹ́nu. tó bá jẹ́ pé orí ẹ̀rọ tó ìtàn fi orí ṣe oríkèéríkè àwọn ṣe látàn mọ̀nádìkì ọba jẹ́ kéde ṣùgbọ́n kan tó jẹ́ pé ọ̀gá tó dọ́rí fún tó jẹ́ ọba fún gbogbo àwọn kálukú wa lẹ́kọ̀ọ́ gbogbo tá a fara ṣe ń tẹ̀lé òun ló dé kí wọ́n pè mọ̀nàbí ṣe lé ètò mọ̀nàbí ṣe. báwo bá ma ọlọ́run múra pẹ̀lú àrẹ ìgbà tó yẹ dáwà gálé mọ́ mọ̀nàbí kí ni pé ìjọba tó ń gbé sẹ́yìn ìjọba tó ń ìjọba tó ń gbé jáde látọ̀ pé ẹ̀hẹ́n tó kí wọ́n tó bá lè fi hàn tó lè fi hàn. ṣùgbọ́n tí ò yẹtọ àjọ kàyà kàyà bi ìdájọ kàyà máa ń láyé ní kàyà akẹ́kọ̀ọ́ tó yẹ fún àkàtà ńlá àdúgbò ìkàkà tó yà sàdúgbò tó lè fi jàmbá kàkà tó yà bí ìgbà pé ọlọ́run náà ọlọ́run tó lè lórí ọkàn yẹn gbọ́ pọ̀ ọ̀dà jẹ́jẹ́ pé nǹkan máa ṣe náà sùn gbà. so adájọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìlú ọ̀sán kí a fi mọ̀ pé pàtàkì ní kí á mọ̀ sí àníyàn wa ti o tábà ṣe tó lórí àbá ṣe pẹ̀lú àníyàn mi àníyàn sì ni wọ́n lápá màhálù màhálù ní àkàlù àníyàn ayé rẹ̀ náà ní ọ̀kan kálukú bí àwọn fẹ́ jù bí àwọn fẹ́ jọ ló láníyàn rẹ̀ èyí bí wọ́n ti máa sàníyàn sálá kí wọ́n fẹ́ jù ọmọ rẹ̀ ní yóò sì lánìí yóò sì lù lánìí yóò sì lù lẹ́nu yóò sì lù lọ́wọ́ yóò sì lù sọ́kà gbogbo ọmọ rẹ̀ ṣe gbogbo tó tọ̀ ọmọ rẹ̀ ṣe kúrò ọ̀dọ̀ wa káládọ̀ kọ̀dàdà káwọn fi ẹ̀yìn wa àwọn wa káyọ̀ káàpá káwọn fi dájọ́ àbújá káàpá sáyẹn tó kàn wọ́n kálukú wa ọmọ ọmọ ọ̀tàlà pépé máa lè wúlò wà pé káwọn fi àjọ kan máa lè wúlò wọn a máa dé káwọn máa lájọ́ kàtó tọ̀ ọlọ́run bẹ nǹkan mìíràn tó bẹ ọ̀dà káwọn máa lájọ́ kàtó jà àdáda lẹ́yìn gbogbo oríṣi ìkọjọ ọ̀gá tí a mọ lẹ́yìn kàkà kó kàbọ̀lá tó ń fún wa lọ rí gbogbo oṣù ọdún tí àwọn ọmọọṣẹ́ tán wá tán ní lẹ́yìn kàkà kó kàbọ̀lá tó ń fún wa lọ rí lórí kàbọ̀lá tó ń fún wa ṣe fún wa ṣe báwo láti fún wa ṣe pẹ̀lú ọ̀gá náà gbogbo ṣe rọ́ọ̀dà pẹ̀lú ọ̀gá náà gbogbo ṣe rọ́ọ̀dà kọ́lọ́mù tó ń fún ṣe fún ó sì máa rìn náà rẹ̀ lẹ́yìn ìtọ́wọ́ lọ́mà lọ́kàn máa tẹ̀sẹ̀ gbogbo ṣẹlẹ̀ lọ́gbà nígbà tó ṣe gbogbo ní ìtara ṣe fún ìyọ̀ ìwọ̀n ìwúlò fún kó lọ́n ti dọ́là rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo oríṣiríṣi rẹ̀ tó máa ṣe wọ́n tún àwọn gbàgbọ́ kan bá wọn ọkà ọkà ṣe àwọn ará yìí lọ́kàn ló tọ́lọ́ sára lónìí àbúrọ̀kọ̀ lè jà láàyè àbúrọ̀kọ̀ ṣe lásán ربنا سيد وجوههم يومئذ خاشعة عاملة ناصبة تسعى نارا حامية àwọn èèyàn kan bẹ tẹ́kọ̀ àwọn òṣìṣẹ́ wọn ọjà mú wọn kí wọn bá fi kiri kọjá ẹ̀rọ ẹlòmíì ọ̀fẹ́ ẹ̀dá tó wọn ẹlòmíì nínú wa lọ ààrẹ rẹ̀ tó fẹ́ gbà ẹ̀rọ tí ó gbà ẹ̀dá tó nínú wa lọ wọn bá dẹrọ ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ ló ṣiṣẹ́ ààrẹ ìsinmi náà ẹ̀rọ ìfẹ́ yóò yọ ọ̀gbà kábẹ́rẹ́ sí ọ̀rọ̀ kátó bá dé wọ́ọ̀rọ̀ tó wọ tó wọ tó wọ tó wọ nìsọ́ọ̀bù tó tún máa sọ sí ìsọdá kan tí ó sọnù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ múra wọn. èyí ìgbà àdàrà kò tó ọ̀dà wọn ọkàn ìṣẹ́ra kan ẹ̀jọ̀ mọ̀ràn kan ṣe ọlọ́kùnṣe wọn lé ìmọ̀ràn òdòdó àjọkànlọ́jà òdòdó àjọkànlọ́jà àbọ̀ wọn kúrò sọ́nù àbọ̀tẹ̀ wọn náà ń jẹ́ kọ́ ẹ̀ka ẹ̀ka wọn lábíbí tó bá lọ jayé afẹ́ńkọ̀ọ́

irú ojú bá wọn lọ́kọ́lọ́ tó bá ń lọ samuel ọ̀hún ni ìwọlẹ̀ lánàá àwọn tó àwọn tó darúkọ báwọn lọ àwọn àdàlẹ́ àwọn àdà àwọn àdà àwọn àmúdà àwọn tó darúkọ báwọn lọ àwọn àdà tó ó gbà wọn lọ àdà tó wà ọ̀rọ̀ àtúntò bá rí ọ ọmọ bọ́sùn náà tàrà ẹ̀ tó wà wọ́n tó ń sọ̀rọ̀ aláṣẹ ìjáfẹ́ bá kí ni wọ́n ọdúnbọ̀sọ lára àkọ́rẹ́ wọn ṣe kíkú bá dé olùdákúndó kí wọ́n lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ ṣé wọ́n báwọn ẹni tẹ̀ àbíkó kálukú ìjà ló kọ́kànlá kọ́kànlá wọn. akàtọ́ bàjẹ́ irú ọkàrin tó bàjẹ́ báwọn ló fà ó ṣe wọ́n ìdìbàjẹ́ lọ́dún ìdìbàkúndó báwọn ló kọ́ ìdìbà dáa ṣe àwọn èèyàn ti dé tó kù hánà lára rẹ kí ata ti lówó lọ́jọ́ àbáwọ̀ ti lówó kọ́ òun lọ́nà sí lọ́dọ̀ àwọn tí òun yàgbá yìí àbí òun ló tọ̀ já lọ́dọ̀ tí òun yàgbá yìí. ṣé máa kàlájọ pé kàlájọ pé ló ń lọ tó kọ́ ló mú tó ṣe wẹ̀ tó ṣe ń tà nílé wẹ̀ tó ṣe wọn àwọn ọjọ́ kan wọ́n kàn án lọ́sùn òun ló wà ọlọ́wọ́ àlà táwọn náà sọ pípọ́ ògùn owó ló ṣe ó ní kàlá ìlú ó ní kàlá ìlú ló ṣe bàrà wọn. orí náà nìyẹn ọgbọ́n ìgbà tí ọ̀gbádùn náà ń àwọn ah, àtọ́lá bàlá bàlá lè yàwó ìdílé kan bàlá gbèsè ní ìdílé kan bọ́kú sí ìkan lọ́sẹ̀ ìdè máa ń tó wá ṣe ọ tí lànà náà bá ní tí wàá lè bọ́lá náà tó jọ èèyàn náà bàlá lè èèyàn òun lè tó bàbá ó bá ó bàbá lè tó jọ òun àwọn náà bẹ́ẹ̀ náà ló gbẹ náà sọ̀rọ̀ nípa tẹ́ pé ọgbọ̀n rẹ̀ jẹ́ títí àti àbàjẹ́ tí wọ́n bá tí wọ́n pèrè ní tí ọ̀jẹ̀ tí wọ́n pèrè ní tí ọ̀jẹ̀ gbogbo tó ká ìyẹn lọ sí ìlú lọ́wọ́ pa fún ẹnu ká fún àwọn àwọn ìlú àká ìlú jẹ àbí àbí ni wọ́n bí jẹ àbí ọ̀pọ̀ bí wọ́n tún bá tẹ̀ jẹ lọ́wọ́ ní ṣe lọ́wọ́ tó ní kí wọ́n tẹ̀ lọ́wọ́ pa àwọn ilé kó ṣàlùwà kọ́kàn wọn ọjà kọ́kàn wọn bẹ́lọ́n ọmọ bẹ́lọ́n ọmọ bẹ́lọ́n bẹ́lọ́n èèyàn ní wọn tó kọ́kàn wọn ọjà kọ́kàn bẹ́lọ́n kọ́kàn wọn ọjà kọ́kàn wọn àyìnbá lọ́wọ́ babaláwo kọ́kàn wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè wọn láàbá alùpé alùpé alùpá ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn ibi tí wọ́n rìn lọ́dún tó ti bọ̀ máa jẹun àkáǹtì gbàgbé látara ìwéku látara ìwọ́kù wà. competition ẹ̀rọ ní ẹgbẹ́ ń tọ́lá kan yóò bá yọba ní sẹ́lẹ̀ lókun yóò bẹ̀rẹ̀ bá àwọn olókùn ní competition ní ìgbọ́lókun yìí. wọ́n bẹ̀rẹ̀ competition pẹ̀lú wọn. ṣe é ó jẹ́ pé àwọn àtàwọn ẹlòmíràn pàdé ibi tí wọ́n ń pàdé àbá balabala wọn ṣe àbá àbá ẹ ṣe pé alábà ń bá pàtó ọ̀ṣiṣẹ́ ọmọ àdúgbò ló ọ̀rọ̀ ló yẹ ọ̀pá gbọ́dọ̀ ti lọ́wọ́ nípa ìṣẹ́ ọ̀nà bá ní ẹ̀rọ àbá ọ̀nà màmí ọ̀nà ní kọ́mọ̀tà ìrìn àjẹ́ tí ń dà mọ́ fámìlì ọ̀bá àwọn ọ̀rẹ́ tíráì fún aláì alákọ̀ṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ orí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbá àti ìṣẹ́jẹ́ làná wọ́n pásítọ̀ bákà ìbò ọ̀nà àkọ́ṣọ́ ọlọ́run wa ní bàbá òfin wọn bí wọn ọmọ mẹ́ta tó wá bí wọn sì ń bẹ̀rẹ̀ sí àwọn ìjọba àwọn ìjọba wọn ti tún sọ́kù yìí ẹ̀sìn àbájá wọn yóò fi kó tó pásítọ̀ bí wọn tẹ́lẹ̀ wá ìgbà àwọn tí wọn lọ sílẹ̀ táwọn ẹ̀sìn ìgbó tí wọn wà ní kéèké fún ìsìlẹ̀ ọ̀dà táwọn náà kọ́ náà mú kan lọ nínú àwọn ọmọ yìí ó fún wọn kàn bá àwọn ọmọ náà tó ń ṣe kí èsì ní èsì ní sóyè wa ẹ̀rì sọ́dọ̀ àbá sọ́dọ̀ àbá sọ́jọ́ la wọn owó tẹ fún wàá wò ẹ fún wàá wò ẹ báwọn ti máa ń ṣe ń tẹ̀ wọn wọ́n mú lọ ọjọ́ ló tọ́jọ́ ọjọ́ ló tó tẹ̀ ọjọ́ ọlọ́run tó tẹ̀ sí ṣé ìwà kò sáwọn ẹ̀rọ lọ́wọ́ ní àwọn mẹ́ta mọ́rọ̀ mẹ́ta mi lórí wọ́n lọ́wọ́ tó sọ̀rọ̀ òun ni wọ́n ní káwọn yóò wọn níbi ètò ìwé ọjọ́ ọmọ àtàkùn ọ̀sẹ̀ náà kò sọ̀rọ̀ lọ́wọ́ tọ́ ẹ wọ kánjá ẹ̀kọ́rọ̀ ọ̀rọ̀ àwọn yìí tí wọ́n ń ṣe látara kan tó burú iná lọ́pàá ẹ̀sán ọdún tó burú tó wọ́n jẹ́jẹ́ pé nǹkan tí wọ́n ṣe tọ́ gan-an èyí àbálẹ̀ ọkọ̀ ọmọ pásítọ̀ ní ẹ̀sìn kan pé tó tiẹ̀ tó wọ́n ti ẹ̀rọ orí pé tó ọ̀rọ̀ ọjà ń dàmú tó tó pété ń fi dán tiẹ̀ ń fi sínú ìlú náà ara bọ́ sínú ìsàn ìpèlè tó ń fẹ́ ṣe kan pẹ̀lú mọ́tò ìpọ̀jà fún àwọn ọmọ tọ́ka bá ti bàjẹ́ èmi ní mọ̀lẹ́ wọn lẹ́ èmi máa rí wọn lẹ́ èmi náà ní ọmọ ẹgbẹ́ ọmọ ìṣòro yọ ọmọ ẹgbẹ́ ọmọ ìṣòro yóò máa gbọ́ ọwọ́ sọ̀rọ̀ fún mi lọ́wọ́ ìṣòro tọ́ wàá yẹ ọ̀rọ̀ sàbí lọ́wọ́ sí láyà tàbí ọ̀rọ̀ sàbí là wàá yẹ ọ̀rọ̀ sàbí lọ́wọ́ yí tàbí ọ̀rọ̀ sàbí là tí a bá ti rí ọjọ́ àná àná òun ọ̀nà kí ló fà á tí wọ́n ti pẹ̀lú ọ̀nà torí pé ọkàn wọn ti bu ọkàn wọn dá jama tó lọ́jọ́ ọ̀nà tó ọjọ́ ọ̀nà tó kílíà ọjọ́ ọ̀nà ọ̀nà náà wọ́n ní ọ̀rọ̀ ọjọ́ ọ̀nà náà tá ẹni àwọn tẹ̀sán ọlẹ́gbẹ́lẹ́ yìí ẹ̀yà ló súnmọ̀ súnmọ̀ súnmọ̀ tó mọ̀ kí wọ́n jẹ́ súnmọ̀ tó yẹ súnmọ̀ tó yẹ àwọn afọ ọmọ tó jẹ́ súnmọ̀ àwọn ọlọ́dẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ àyàwó pé à wọ́n ní bí ẹ̀sìn tó lè bí ìdíkẹ́ tó ti wá làwọn kan ti wá lẹ́tọ́rà ìdílé ọgbẹ́ ti wá òṣèlú kan tẹ́sán tẹ́sán tàn ti ó ti bẹ̀rẹ̀ tayọ tayọ tayọ ọmọkà ọdún àná ànábì sọ̀tọ̀ lọ́wọ́ àwọn ọmọ tó ti bẹ̀rẹ̀ ọmọ àti tọ́gbọ́n tó ń sọ pé kò sí tó kò fún bọ̀ kò sí tó gbàdúgbò ní tí àwọn ìṣòro tẹ́ ń sọ ẹ̀dá sọ̀rọ̀ káàdì fún ẹ̀rọ ìwà náà ní sọ̀rọ̀ náà tọ́lá náà tán kí wọ́n tán bá a ní sẹ́kọ̀ pẹ́lú ẹ̀rí ọmọ aláwọ̀ ẹ̀rí àtọ̀tọ̀ aláwọ̀ aláwọ̀ ẹ̀rí ìwé tẹ̀kù aláwọ̀ ẹ̀fọ́tà náà láṣọ àwọn aṣíwájú àwọn afáwọ̀ aláwọ̀ àwọn ṣe bí wọ́n ti lọ́mọ bọ́sẹ̀ tó ní nǹkan tó bá wọn ṣe bá wọn bọ́sẹ̀ tó ní nǹkan tó bá wọn ṣe bá wọn bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n ṣe nígbà tó náà.

ìlú ọdún ìlú ọkàn ìlú ọdún ọdún láti lọ sí ọ̀bẹ tí òun yẹn tí ọ̀bẹ ń tí ó kà sí ọ̀bẹ òbí bẹ́ẹ̀ náà àṣìnáwí báwọn tó ń kọ́ra parí àṣìnáwí tó wọ́n kà sí yà ọlọ́mọ ọjọ́ lọ apalẹ̀ alámi ọkà àṣìnáwí lápẹ̀jú yìí ọjọ́ náà lọ sí ọkọ̀ nípa ẹ̀jú ọmọ ọ̀tá báyà máa bábá ní máa báyà ó sọ̀rọ̀ tó ń gbìyànjú ẹ̀jọ́ kọ́ ní ọ̀tọ̀ kàlẹ́ yìí.

lóyún tó èyí tó wá ti dára fún ọ tí òfin ti dára fáwọn ọlọ́run ti wọ́n ti sọ wọ́n ti bìí tó bá ọ̀kan náà lọ́fà ọ̀kan náà bàjẹ́ lọ́fà ọ̀kan kọ́ sọ̀rọ̀ lẹ́nu. ká múra ká múra lẹ́yìn àdúrà lọ́kàn oṣù tàbí kò múra bá ti láti lọ́kàn náà bá ìrìn àdúrà kan oṣù tó yóò mọ̀ dá iṣẹ́ yóò mọ̀ gbogbo ọ̀dọ́ ẹgbẹ́ wa ń gbọ́n lọ sí ìjọba tí wọ́n gbà lóṣù lórí. wọ́n gbọ́ lò láti pàṣẹ wọn ní ìgbà ẹ̀rọ ìgbà àti wọn kò ní ìlú lọ́wọ́ ìjà yìí. lóṣù jẹ́ nìyẹn ká mọ ìyẹra òun ní òun láwọn yọ ọmọ yóò rà. ẹ̀ka ti dí báyìí ìgbésẹ̀ ìwà kan lọ́ka sọ̀tọ̀ ìjọba tí wọ́n yóò wá èèyàn la tí wọn gan àwọn tó la fi ń tẹ́ wọn ń tẹ́ ọmọ ọgbẹ́ tí wọn bá la fi ọmọ àbí tó ń láwọn tó àwọn tó ń tọ́ ọmọ jẹ́ mọ́sílẹ̀ bàbá mi jẹ́ mọ́sílẹ̀ àwọn tó ń tọ́ lọ́rùn bẹ́ẹ̀ lọ́la lọ́la bẹ́ẹ̀ mi á máa yí lọ́la máa wọ ọ̀gá mi èkó táwa ṣe lọ́ọ́dọ́ tẹ́tà máa ń dá mi sún ọ̀la ọ̀la kọ́dà tẹ́tà máa ń tẹ́ mi kẹ́mi pé ọjà ìdáadáa sì láti tẹ́ kọ́jẹ́ pé àlọ́ sí náà bá pẹ́ẹ́pẹ́ kan aládàá tá à ń ṣe ká máa ti lọ ká ló fọkàn wọn ọjà ká máa jẹ́ sún ọ̀la ọ̀la bẹ́ẹ̀ á kò máa ní ládàá ọjà ládàá jẹ̀rí ìdọ́ka kọ́lá pẹ̀lú àníyàn pé lọ́kànwá pẹ̀lú àníyàn pé mo fẹ́ fi lágbàdì kàkùránì láti kàkùránì láti kàkùránì láti kàkàdé láti kàkàdé àmì sọ̀tọ̀nù láti ká àdé kàkàdé láti kọ́tò sí láti kàkàdé láti kọ́tò sí lọ́wọ́ lọ́wọ́ láti kọ́ni láti kọ́tò sí lọ́wọ́ lọ́wọ́ àbí láti kí n jẹun yìí ọjọ́ pé àti jẹ́ pé ní ara kí n jẹun tó ń lọ́jọ́ tó fún mi lókun kọ́lá kò tó káàdì tó ti lókun tó ti lọ́jọ́ tó ti lọ́jọ́ ara rẹ̀ wò ẹ̀ mùsùlùmí èyí tó jẹ́ mùsùlùmí ọjọ́ pé ní wọ́n lọ́ọ́ fi kọ́tà wọn. àwọn jẹ lọ́jọ́ olóńgbàjọ́ rẹ̀ ọ̀dọ́ ìmọ̀ ọ̀dọ̀ iṣẹ́ àwọn tọ́kàn wọn ṣe pẹ̀lú ìrọ̀lẹ́ tí ẹ̀ mọ́ ọjọ́ tọ́kàn pé wọ́n kalẹ̀ fún ìyàwó ẹ̀ kó mọ ọkọ̀ náà bá wọn òun jẹ́ ìgbà náà bá yóò máa ní ládà nígbà tí ìgbà yóò wúlò tó lọ́wọ́. إن كلام لا منطق لا إن كلام منطق من عدم تفتح به تفتح بها رب الله إلا قدرت عليها حتى حتى ما تجعله يمكن أن تكون alẹ́ yìí tó ń lọ sọ̀rọ̀ láti wọn kọ́ni sọ̀rọ̀ o ní náwó kankan sójú ọ̀tọ̀ náà lọ tó ọ̀ ní náwó kankan tó ń mọ́jú náà lọ àdúgbò náà bọ́ sàn bọ́ sàn lọ́kùnrin yìí ọlọ́wọ́ bọ́ sàn lọ́kùnrin lórí ẹ̀ lọ́dọ̀ tó ọba ńlá lọ́wọ́ ní dúkìá tó ọ̀dọ̀ ọjọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bọ́ sàn lọ́kùnrin lórí ẹ̀ tẹ́ ẹ máa ń tọ́ ń gbé kalẹ̀ tó ń fẹ́ àwòrán ni tẹ́ ẹ máa tọ́ fẹ́ àwòrán ni èyí ò ń lọ́jọ́ tó kọ̀lọ̀kọ̀ ọkùnrin ọ̀dájú gẹ́gẹ́ gẹ́gẹ́ pé olùbánu wa náà dábẹ́ wọn wà ló alùpùpù báyìí wọn bá tẹ́lẹ̀ lọ ṣé pẹ̀lú àti àpò ìbára ọ̀nà ọ̀nà ìsìn ọ̀kan ìsìn ọ̀kan ṣé ìsìn ọ̀kan lọ́dà ètí àwọn ẹ̀ka bá ti tẹ́lẹ̀ fún látara pé ìwà àti òwúrọ̀ ọ̀dọ́ ṣe wọ́n ní ó ṣe pẹ̀lú ìbára ọlọ́run ọ̀kan lọ́dà tó yẹ ọlọ́run ọ̀kan lọ́dà yóò mú lọ́dà lọ́wọ́ pẹ̀lú ọgbà àtẹ̀jọ́ àwọn oníṣẹ́ ìwà ọlọ́run ọ̀kan ṣe àwọn ìwà

ẹ kò sí tí christian bá ṣàdúrà fún oṣù tí a lè ṣe àmì ìgbésẹ̀ àwọn náà lè ṣe àdúrà fún christian. ṣe ìdáhùn lórí bẹ́ẹ̀ ni kí christian tó bá ṣàdúrà fún mùsùlùmí mùsùlùmí ṣàmì tó bá gbé ọlọ́run ọlọ́pẹ́ tí ò kú ẹ̀dá ọlọ́run pé ọlọ́run lọ́dọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyẹn pé kéèyàn lọ sílẹ̀ ìyàwó yóò àbíkọ́ lọ fún lọ́sọ̀rọ̀ pásítọ̀ tọ́ èmi bẹ́ẹ̀ o wọ́n tọ́ ń ṣẹlẹ̀ ní wọ́n tọ́ àwọn tó ń dẹ́rù sọ́yìn láti bẹ́ẹ̀ ẹ̀yẹ́ eh, eh, ló ṣe nǹkan tó tó tó dùn mọ́ ah, ọlọ́run ọlọ́run ìgbà tí wọ́n ń sàdúrà fún tọ́wọ́ ní pé ó sáánú kára bó ti wọ̀ ló ń bọ̀ ìgbọ́nà ló pé tí ọba ti tó nǹkan ní ìgbà wọn ni zero three zero one two jákè mọ́ tó jákè zero three zero three zero zero zero jákè mọ́ tó báyìí fún sí tó báyìí fún sí rárá tó tó tó ọba ti nǹkan ní ilé ìtàn ní ètò ìgbà tó wà ní tó tó wà ní. e ma se ma se va a fare un sistema che quindi se tutto ora أنا أنا لما أشرب عنها يوم عليه وديع أنا بديهم ووضع من الشمس هذا عنها أقربون أقربون أقربون أقربون أقربون أقربون أقربون أقربون láṣà àfọwọ́ wọn na máa ń gbèdè fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn láwọn bá na ọ̀pọ̀ òun ìgbìyànjú ìdí náà sàárè wọn láwọn ṣe tó ní ìyá ṣe ọ̀pọ̀ òun ìgbìyànjú ìdí náà sàárè. Ẹ̀ka làbẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ adára fi ìgbà àyẹ̀wò ìdáwọ̀ ìtọ́nà ọ̀sẹ̀ mọ́kálùkù bí àyẹ̀wò àdúgbò tí ó ṣe mọ́kálùkù wà pẹ̀lú màsíǹ tàjà ní àwọn àṣàkì àdúgbò ọ̀sẹ̀ ìdílé rẹ̀. lọ́wọ́ láti ṣe òkú yóò wà tó yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí kàbá tó kékeré lọ́sọ̀ náà bẹ̀rẹ̀ ẹ̀yìn náà mà ẹ̀rọ àgbà àdàlọ́ àwọn tó yàn ó lọ kọjá tẹ lọ́dọ̀lọ́dọ̀ tó tó dọ̀tà kò sí tọ́ kò sí kò sí tó tẹ̀lé ó ní ọlọ́run bọ́ sọ ní àtàrí àlórí ìtàn àtàrí tó ọlọ́run bọ́ tó tó dọ̀tà kò sí tó tẹ̀lé àtàrí ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ ìtàgé ọ̀tá ní tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ mímọ̀ tó ti mọ̀ sí ní ìlú sọ́dọ̀ ọ̀tá pèsè ọlọ́ ìṣiṣẹ́ pèsè pẹ̀lú ní oṣù yàrá fún ẹ̀kọ́ náà ní kí dáadáa sàbẹ̀ ọ̀dọ̀ wa ṣé àwọn sàbẹ̀ àkọ́kọ́ náà kọ́ sí ìdáyà rẹ̀ wọ́n kọ́ sọ́nà sọ́nà ṣé wọ́n kọ́ sọ́nà wọ́n kọ́ sọ́nà ṣé wọ́n ṣe ṣe wọ́n kọ́ sọ́nà wọn. olùbọ́dá tọ́kù tó kó ṣe bọ́lá wọn kọ́ sọ pé òwe òwe ká tọ́kù nínú àlọ́lá àlọ́lá ìgbàsẹ̀ ìgbẹ́rẹ́ ìgbàsẹ̀ ìgbẹ́rẹ́ ẹ̀sìn tó ń bá àtọ̀sọ̀ èrò èrò wọn kò sọ̀rọ̀ náà. Tó wáyé kékeré tẹ̀lé máa ń ta àlàyé máa ń gbé ayé ẹ̀ nígbà láwọn ọmọ ọmọ àti àwọn ọmọ ọmọ. Ilé àlàbí sọ yìí tẹ̀lé ومن الدار إن شاء الله وين ما كان أبو مسلم هذا ومن عام إن شاء الله يكون عم إن شاء الله ومن إن شاء الله آمن سي آمن أنا أبغى دائما بدي سي أنا مسلم آمن أنا غدا إن شاء الله وأنا دولا بكرة ما بقى إن شاء الله في عند الله بابا مسلم سي Eh, que ya se lo èkó tí wọ́n ti pẹ̀lú dáńtò ní lọ́jọ́ àfihàn ní èèyàn pẹ̀lú dáńtò mọ̀ràn kí ni bẹ̀rẹ̀ rẹ̀ ní nà bẹ̀rẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ nà bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn. Uh... ẹ̀rí pé wọ́n ń tọrọ ní ọjọ́ ìpèyàmù pé kí tọ́lọ́pọ̀ ẹ̀kọ́ tó sì léwọ́n ìgbé ìgbé ìgbé bí ẹ̀yọ̀ táwọn ẹgbẹ́ ń pé so irú kan tí tí wọ́n ń tọrọ mọ́ sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ máa dá àgbàdo ẹ̀ ńlá tó padà tó yọ kò sí náà kò sí àdúrà tó ń lò fún mi yọ kòtò bá tó bá lọ kò lórí òfin lọ́jọ́ ẹ wo ayé àti ẹ̀ka náà wọn tí wọn ti bẹ̀rẹ̀ náà. Ìbéèrè ẹ ti dáhùn ẹ̀kọ́ wọn lọ. Bí a kò tó yẹ náà. نعم لو دعوا له دعوة بحقه من دونه ويأخذ ناس منه لا يقدمون لا يقدمون له بشيء إلا إلا خبط إلا خبط خطيه إلى الماء اليوم فهو هو جانبه وما هو دعاء فإلا بضلال سيرا sọ́dà tẹ́lẹ̀ pé tí wọ́n ti wọ́n ṣe lókè ní ọ̀kẹ́ tí òye ní ọ̀kẹ́ tí òye tí ọ̀pá tó tán ní ọjọ́ àkẹ́yà ní ọjọ́ tó ń ṣe ṣe lè tó yẹ. nínú ìbéèrè tí o ti dáhùn fẹ́ fún ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó dé pé bẹ́ẹ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ ni. ṣèǹdé ẹ̀ǹdé ẹ̀ẹ́dẹ́ ayà lọ́sọ̀dọ̀ àkọlọ́kọlọ́ ní ọlọ́run ìgbòho òdòdó ọ̀làdé náà ní ọ̀rọ̀ ìlú mẹ́rin àtìlúmọ́ láìpẹ̀lúmọ́ ìṣe sódà àwọn tí wọ́n ń pè bí òtítọ́ lọ́run tí èdè lọ́run wọn ò lè dá lọ́run wọn ò lè mọ̀ sí ọ̀nà tó ń fi dá lọ́run wọn. ọ̀dọ̀ wọn dàgẹ́gẹ́ ń tẹ́ pé bàbá ti wà lẹ́yìn ìyá bọ̀lọ̀ ọ̀rẹ́ lẹ́nu ìyá bọ̀lọ̀ ọ̀rọ̀ máa ń gbìyànjú àti ìgbàlẹ̀ kí a tó tẹ́wọ́n tó ní pé kọ́ni kí ni olùkọ́ orí lọ́sẹ̀ ni kò sì rọrùn bí àmọ́ àgbàlọ́rẹ́ ọ̀rọ̀ àgbàlọ́rẹ́ kò sí lé lẹ́nu àwọn òwúlé gbogbo ọwọ́ lẹ́kọ̀ọ́ kò sí lóko ọ̀sẹ̀ ọmọ àgbà ọ̀sẹ̀ ọ̀rọ̀ ń lọ́kọ̀ lọ́la ọ̀dàgbà àgbà olówó ìmọ̀ torí kò lè tẹ́wọ́ lọ́wọ́ àtẹ́nà ọlọ́sà kan kó tàkọ́dọ́ tó ló kó sàdá lọ́wọ́ ọlọ́sà kan ọ̀sán ọ̀sán ọ̀sán pọ̀ sàkọ́dá lọ́wọ́ ẹ̀rọ kábàtí kó lè dá tẹ̀wọ́ náà ọ̀dẹ ọ̀dọ́dá ọ̀dọ́dá ọ̀dọ́dá yẹ kábàtí kó lè dá tẹ̀wọ́ náà. Ìdájọ́ tó wá fún ìtọ́ àwọn ẹgbẹ́ tó tẹ̀lé tó jẹ́ aláàbò wa ìdáwó sí wọlé tó àjẹ ìgbàlódé òwe tọ̀ òun kàn máa yàgbẹ́ wọn á ti dá ẹ̀ pé a tó máa ń lo ìgbà máa bò bí àgbẹ̀ àbúrò máa bò bí àgbẹ̀ kí ó lè bí àgbẹ̀ ọmọ tó bí bí bá jẹ ọrùn ní àyà rẹ̀ yóò fi máa jẹ ẹ̀dẹ̀ tó máa jẹ alágbára tí ó tọ́ fún láti fi máa lo bí àjẹ láti máa jẹ ẹ̀dẹ̀. ìwọ wá ní ẹ̀kọ́ tí ìṣòro ayọ̀ ó lè dàgbà tó mọ́ ẹyọ tí a máa jẹ ìyàgá máa pè é débẹ̀ màlúù lọ́dọ̀ tó màlúù ṣe ẹ̀rọ bá wọn tọ̀nà ní ẹ̀rọ pé làlórí kan èyí tí a ní kọ́mọ̀tò bá jẹ ó lè kí ni ẹ́ ẹ̀ka ní ìgbà tó dáa tó ṣe fún ìtòrí ọ̀rọ̀ ìgbà jẹ ẹ wà lóye ẹ bá ìbẹ̀rẹ̀ tí ìjàmbá wà lórí lọ́sẹ̀ ìtẹ̀mẹ́sì àbúrò àlọ́mọ tó yẹ kẹ̀kẹ́ lọ́lọ́sọ̀ tó dàbí ká ní kò ní ìdíwọ́ lẹ́yìn o kọ́kẹ́ tó kéré tó jẹ́ kàǹgẹ́ tó lè tó yẹ lọ́mọ sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ wọn tó yẹ kí báwọn náà kíra pé ìjọba ló pé òun wà nígbà tó wọn kó sùn àti ọlọ́kọ̀sọ̀rọ̀ ọ̀kadà kan máa ń jẹ̀dá lọ òkú tó yára kó jẹ̀dá lọ kó wọn dáhùn lórí question lọ sí dáhùn lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wípé àwọn àbíkan ni akẹ́kọ̀ọ́ sí gbogbo wa christian wà láàrin àwọn mùsùlùmí wà láàrin ṣẹlẹ̀ àwọn aṣáláìsì ẹ̀yìn wa jẹ́ christian so nígbà tí nǹkan wá wọlé tó fẹ́ àdírẹ́sì wa wá ní kí gbogbo ká ká ká observe the minute silence. bẹ́ẹ̀ bí kí ni. ká observe the minute silence. ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́. gbogbo adákẹ́ fún ṣẹ́jú kan. so ìgbà tí ìrìnà dènà arúgbó kan pàtẹ́lẹ̀ náà ìrìnà dàbí ìgbà tí ìrìnà bá wọn dákẹ́ so nígbà tí wáyá tó wọ́n ṣe nǹkan wá ní abẹ́ ṣàdúrà pé mùsùlùmí àti christian fẹ́ ṣàdúrà fún so gbà tó wá pé èèyàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mùsùlùmí àti pé àfà bá a ṣàdúrà èèyàn dẹ́rẹ́ mọ̀ pé èèyàn lè ṣàdúrà fẹ́ ni yìí tí a bá dẹ̀ sọ bluntly pé èmi lè ṣàdúrà fún ó tún máa ní ìdúró kan láàárín àwọn tó kù ìṣòro diplomacy wo lè. kí ló lọ síbẹ̀ kí ló inú kíláàsì ni inú àwọn sítúdẹ̀ǹtì ló ti. ó kú inú kíláàsì ni ó kú inú kíláàsì. ó ṣàlù láyúlá sítúdẹ̀ǹtì láàrin àwọn sítúdẹ̀ǹtì wá ti wá kú àwáwọ̀ kíláàsì tó àwọn afẹ́ṣàdúrà. ṣé kíláàsì ni kí wọ́n sọ̀rọ̀? àní wọ́n pe. ẹ ẹ ṣé kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dákẹ́ ṣé ìyọ̀n lẹ́jẹ̀ lẹ́kọ̀ọ́ kíláàsì ni. wọ́n pe wọ́n dìde pé nígbà bá a ṣàdúrà ní ìṣẹ̀lẹ̀. ẹ̀yin náà gbìyànjú dáradára ṣẹlẹ̀ ẹ̀ ẹ lọ lè jẹun. a dúró de lecturer tó fẹ́ wọlé pé a kọ àti settle down lecturer ní class captain wá dìde class rẹ̀ kó dìde ó lè bọ́ síwájú ó dẹ̀ àdírẹ́sì wa tó ní ká ẹ̀ka ọ̀tún àmì ìlú nísàlẹ̀ lẹ́yìn ó dẹ̀ ní èyí. ìyá àti ìfẹ́ ìyá àti ìfẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìdáhùn àti àmì àmì ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ bila na chari ana kosa bi hata yeye diplomacy ndio ndio wala kosa bi hata yeye ni mwalimu aliona kama ni kaje aliona maji aone kila jamaa yule kila jamaa yule kila maji aone yeye eh wala eh wala abe wala kiwi wala maji ajeno tarehe kò yé mi náà ni. àárọ̀ yé mi ṣé kọ́lọ́mọdé àti ọ̀sàrẹ́ nàbí kọ́lọ́mọdé ọ̀rọ̀ wọ́n ti kúrò kẹ̀mẹ́ rí náà ìtọ́nà ọ̀sán pé ìmọ̀lára jẹ́ ni alábì sọ pé pòṣíṣàn tí ó wà nùsàrẹ́ pòṣíṣàn tí ó wà nùsàrẹ́ tí ó wà nùsàrẹ́. èmi ò dáhùn ní ewu ọlọ́run ṣàlọ́ láti ṣe ẹ ẹ ẹ ti àmì nǹkan ẹ yàgò kan sọ̀rọ̀ àwọn àti kúrò yìí wọ́n lè dà nǹkan máa lórí ju wọ́n lè dà àti mùsùlùmí òfin ni máa ń máa pé àti ń ṣe kankan náà wọ́n dáná wọ́n dáná lórí pé kankan náà làwọn ti máa láì máa káàkiri ṣe kankan náà tọ́dà àwọn òbí tó pẹ́ kankan náà tọ́dà àwọn mùsùlùmí mi ti máa pẹ́ kankan náà ni wá wọ́n kà máa pé mùsùlùmí alábẹ́rẹ́ ọ̀nà àyíkú náà lẹ́ka máa ti rí kálẹ̀ lẹ́yìn àwọn sọ́dà wọ́n kàfẹ́ fi sọ̀rọ̀ ká má fi sẹ́kù gbẹ̀dá mùsùlùmí gbogbo tó ń ṣe yẹn pé ẹ sàrà ẹ̀sàdà kìlẹ̀ ní o ẹ̀sàdà kan ẹ̀sàdà kìlẹ̀ o ẹ bá tẹ ẹ̀nà ọ̀sẹ̀ àná so ẹ̀jẹ̀ kò dáa sọ kí mùsùlùmí gbogbo bá fún ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ máa ní ìtẹ́kùn ìjọ ìtẹ́kùn ìkọ̀ ìtẹ́kùn ìṣe ọlọ́kọ̀ọ́sọ̀ mi wà Thank you wọ́n lò ọgbọ̀n lóru. Ẹ̀rọ ìṣòro ní ọjọ́ ara ń lò lọ kọ́níkà ń lò lọ. Ó ń lo iná ní. Thank you eu eu irú eu irú kí ni ẹ̀tọ́ náà dé ṣe ẹ ṣe tuntun jẹ́ ọ̀gá àbí tó lọ́ náà lè jẹ́ ọ̀gá sí. ẹ má dàbí dáńdé láti ẹsẹ wọn lọ da àbí ọdún kíni wọn lọ da àbí wọn kẹ má dé wọn kẹ má dé lórí kíni wọn kẹ má dé ìbí ọ̀sẹ̀ ìjọba nàbí bẹ́ńtà kí nàbí so wọn bá kíni wọn tọ́ náà jẹ́ lóde ló kíyà nàbí ọ̀dọ̀ ọ̀dọ̀ sọ yìí kí ló ti ọ̀rọ̀ ayé sábì bí olè kí ló ti ọ̀rọ̀ ayé sábì bí olè táà kan bá ṣe máa ti ọ̀tọ̀ kó wọn ní ẹgbẹ́ sí káwọn náà tẹ́lẹ̀ wọn ti ti ọ̀tọ̀ kò bá wọn ẹ ṣùgbọ́n táwọn ilé ìwọ̀n ṣe tán náà wọ́n lọ sí wọn tara wọn sọ wọn tara wọn wọn tara wọn wọn kò sọ̀rọ̀ wọn ara ẹ̀ náà sọ kí ẹ̀ máa lọ́gà kí kí ẹ̀ máa lórí ìfọ̀ lọ́wọ́ kọ́kà ẹ̀ gbogbo kan ìdá ìdá ìdá tí ó di ayọ̀ kó mi sá tàbí lórí ìfọ̀ náà ti ń kọjá mẹ́tọ́ ìwọlé kankan tó yẹ wọn kọ́ sọ̀rọ̀ wọn ولقد الله سبحانك اللهم وبحمدك نشهد ان